ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala adúpẹ́ tọrọ ìfẹ́gẹ̀ fún anábíà Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ náà bá ti wọ́n wá sí ànábì wọ́n wá sí àwọn sábà wọ́n wá sí ojú àwọn ẹni tí wọ́n ti lọ wọ́n wá sí ojú àwọn tó ti máa tẹ̀lé wọn ti tẹ̀lé wọn ti tẹ̀lé wọn lórí ìlànà dáadáa tí wọ́n ti lé lórí. رضي الله عنه وتعالى وتعالى طلب في الشواء لم يكن يستجيبا إلى الإسلام والسنة الأصل من القيامة بكل يقع على سورة يوسف العبادة العبادة بكل ìyàwó ọba ìdí ń lórí níka pé kí o bá tẹ̀lé sí ọ̀hún pàálà àwọn òṣìṣẹ́ wọn àwọn tẹ́lẹ̀ yìí ó jẹ́ nǹkan tí àlẹ́bí yóò tó ọbẹ̀ lọ́wọ́ pé tó bá ẹgbẹ́ tẹ́wọ̀n ni òun mú ẹ̀wọ̀n ju kí òun lọ ṣe nǹkan tí wọ́n fẹ́ lọ wọ́n bẹ̀ lọ́wọ́ pé ó gbé ètè wọn nípò fún nàbí yóò tó àdèjìsára ọlọ́ọ̀bà láà ọkà ètè wọn yìí ọkà pọ̀ fún kò jẹ́ kí ó tẹ̀ kó ní tó tóbi ọlọ́run ọba kéde wọn nípò fún òun lè tẹ òun fẹ́ dúró lórí dáadáa rẹ̀ lórí àìgbọ́rọ̀ sí wọn lẹ́nu lórí abúlé jẹ́ ń pè wọn bí ọwá pè gbáà ojú ọwọ́ ẹ̀wọ̀n tó sàbòrò lọ. Ọ padà wọ ẹ̀wọ̀n yìí nítorí pé èròǹgbọ́ ọba tó náà ti wò pé kọ́ lọ òní pé kọ́ yẹra kọ́ yẹba. Tó dòdò fi pé ẹ̀ èròǹgbà yìí wá tẹ̀. Ọlọ́ba Allah subhanahu wa ta'ala wá fẹ́ sọ fún wa nínú tó fi wẹ̀ wọn. òun àtàwọn àwo wọn jọ wọ́ bákan náà ó nǹkan owó ló tẹ̀lé sí ànábì yóò tó nígbà tó wọn. ọlọ́ba bá àtàwọn máa máa ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعثر خمرا فقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين آه إليه كثير فقط لسان يوسف عليه السلام قلوب الله سبحانه وتعالى قبوا عليه الآية ودخل معه فتنة فتيان قلوب àwọn ọ̀dọ́ méjì kan ọ̀dọ́ méjì kan ọwọ́ àwọ̀ ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ àbáwá ìdọ̀kẹ́sí rahmatullah alayhi àwọn náà tú ààyà ìpé àwọn ọ̀dọ́ méjì ìpé kódà ó kọ alákọ̀ọ́kọ́ ń jẹ́ samuwa ẹlẹ́kẹ̀ẹ́jì jẹ́ mojìlá nínú kan sí àwọn náà ti gbà wá látọ̀dọ̀ àwọn àgbà àbá àtúntúwájú náà wọn ní ẹ̀sẹ̀ wọ́n ní ọ̀dọ́ méjì kan lọ́wọ́ ẹ̀wọ̀n pẹ̀lú rẹ̀ ń bẹ nínú àwọn tàbàtì rẹ̀ táwọn omi nígbà náà kò gbé wọ́n ṣe ọba ní alóní ọ̀dọ́ méjì kan wọ ẹ̀wọ̀n pẹ̀lú rẹ̀ kọ́ọ̀dà àdúgbò máa ń ní àárọ̀ ní àkùrọ̀ ọmọ قال أحدهما إني أراني أعبر خمرا وضعت لدى اليوم ولا تعمل بجيش كما هو يوم ولا نبي يوسف ọwá ní ọ̀pọ̀ sọ́nà أراني pé èdè ní àrọ́ ni èyí áàfẹ́rọ ọmọ pípé مو ń fún sẹ́yìn láti فقال الآخر وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا أحمل فوق رأسي خبزا تأكل الطير منه Ẹgbẹ́ tí wọ́n mọ́ pé ìní àrọ́ ní àmìlì ọ̀rọ̀ ìbúdúdá, wípé àà òun ní lórí oorun tí mo mú oru bẹ́ẹ̀dì, tàkùrù tọ́ ìrù mi, tẹ́yẹ wá bẹ̀rẹ̀ fún ìyẹ́ ẹni nàbíkìnà bí tàwílì nàbíkìnà bí tàwílì ẹgbẹ́ ààrẹ yíṣù sọ́túnmà aláta aláì sọ fún wa Inna naraka minal muhsinin. Ààrí ọgbẹ́ òtítà tó gbà ẹ̀mìrìyàn. Eléyìí ni àfáwà ìdúnkẹsí rahmatullah alayhi tí wọ́n fi ẹ̀gbà wá tún ibi ọ̀táàdá wọ́n sàlàyé pé ó kọ alákọ̀ọ́kọ́ nínú wọn òun ni ìbànúwà ó pẹ́lẹ́ kìí ní pé ó jìlá wọ́n ni قال سدي وكان سبب أبس الملك يوما أنه توهم أنه ما تمالى على سنه بطعامه وشرابه وني آه tó ń fa ẹ̀wọ̀n àwọn méjèèjì ní pé wọ́n ti fi léèkì ti pé àwọn lọ fi ní pọ́ìsì sí oúnjẹ níbi tí ọkọ̀ tún kí olówó wọn jẹ́ mẹ́ ọ̀kànà Yusuf ẹ̀bẹ̀rẹ̀ Yusuf tààrí fi sẹ̀lẹ̀ ọjì ṣúrí ọ̀fẹ́sì níbi jù wọ́n ní àníbi Yusuf ó gbajúmọ̀ nínú àwọn tó tó gbajúmọ̀ sí ní pé bìlìjúùdí amen àníkíyúsù bó ti wà lẹ́wọ̀n yẹn náà tó sílìkì láàrí tàbá ní pé káwá sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ àníkíyúsù tó bá ọ́sọ́ bẹ́ẹ̀ wọ́n káàdì dákẹ́ nígbà tàbá bùkátà sí ti dákẹ́ ah, àánẹ́bì Yusuf ní salawatullahi alayhi wa salamu àánẹ́bì Yusuf ọ̀pọ̀ lẹ́ni tí máa ń ṣe ìjọsìn tọ́lọ̀bà kọjọ kọba kẹ wa ma'rifati at-ta'bir wal ihsan ila ahli as-sijn àánẹ́bì máa lá àlọ́ tí ah, wọn ò fún nímọ̀ rẹ̀

tó bá lálà burúkú o gbà ipé lọ́wà dẹ́rùbọ̀ tó bá dẹ́kọ́ tẹ ẹ́ tó kó wá sọ̀rọ̀ lọ ọlọ́run ọba tí àwọn òbí ńlá ìfẹ́ ṣẹ̀ṣẹ̀ràn jẹ́ àbíkọ́sọ pé àwọn òbí ńlá من شر ما رأيت في المنام أو في منامي táwà sọlọ́dọ̀ ọlọ́run bá kọ́ sọ kó lọ́dún ìgbésù tó atẹ́gùn sẹ́mẹ̀ yí àdójú sọ padà mọ́sí sọ fẹ́nìkan kan aláburúkú àìsọ fẹ́nìkan lágbàgbogbo wà láò tó kẹ́nìkan ló fẹ́ sọ àlápọ̀ bóyá látó láti ọ àbárágbájá ní orí sí ìdájọ́ àgbọ̀ o o ọgbọ́n ìbìlọ bá lálà ń ṣe àbò lálà mọ́sọ̀ ohun tó sọ fún mi mọ́jọ pọ̀ ọ̀nà jẹ́ èsù lójú bá ọ̀nà jẹ́ mọ́jọ kó jẹ bọ́ wà sọ fún pé ẹ mọ́sọ̀ inú kẹta bí pẹ́ àdìbí Yusuf máa rí bá wọlé ilẹ̀ ẹ̀hìn ó ń ṣe dáadáa ó máa ń pààlà ó tún ní ìwà dáadáa sáà tuntun wà lẹ́wọ̀n وعيادة المرضى نعم والقيام بالحقوق عن يوسف ومن سدادات àwọn tó bá rẹ̀ nù wọn yóò mọ̀ lọ sí ẹ̀nà ọ̀hún yóò máa ti dé àwọn ìwọ̀ ìwọ̀ wọn tí máa ń pè é ولما دخل آذان الفتيان إلى السجن نعم تعالفا به وأحباه حبا شديدا ó

نعم. والله لقد احبب لك حبا زاهدا وني اه يوسف اني فرتي فتوكو جابي لا قال بارك الله فيكما انا يوسف تاجا ما نجي في انه ما احبني احد الا دخل علي من محبتي ضرب في إيه، اه ادكو إيه، دوري واحبني ابي فقلت لسببي ọba mi nífẹ̀ẹ́ ni èmi náà kan àdáwò lórí pé wàhábẹ́tìní mọ́ráàtún àbíz fàdàkàdáàdì wọ́n ní bẹ́ẹ̀ ni ìyàwó ọba ó nífẹ̀ẹ́ ni ẹni ló tẹ́lẹ̀ àìjáwó kùn bẹ̀ kò sí tó lè sọ àti nífẹ̀ẹ́ rẹ̀ náà ثم النوم وعيا مناما عمد بللا فوعى الثانية أنه يعصر خمرا ọ̀kan lára pé òun mú iná òun sọ́dọ̀ sí وكذلك هي في قراءة عبد الله بن مسعود نعم إني أراني أعصر عنبا wọ́n ní sẹ́mẹ̀ pé ìsí ń tẹ nínú ríwáyà ìwádọ́lá òun ní pé إني أراني أحمل إني أعصر خمرا إني أراني أعصر خمرا èmi mo ríra ní pé mo ń fún ọtí àmọ́ ọtí ẹni tí ń fún ọtí ọtí ò sí fún ní kẹ̀kẹ́ ní wọ́n fún tó jọ ní kọ́mùrọ̀ tí bẹ́ẹ̀ ń gan wọ́n máa ń pè ní ẹ̀sìn bá rùn máa sàyà fún nìkan tí ó padà jọ ní òun ni Yusuf fún àmọ́ kí ni Yusuf fún ẹnàbùnrin ẹnàbùnrin òun grape grape yìí wọ́n máa ń òun ni ẹni tó wà lẹ́wọ̀n yẹn fún tí ń sọ fún àlejò yóò tó fi pé òun fún ọtí tó wọ́n ní ìbẹ̀ nínú nínú ìní àrọ́ ni ìlàbà sódà ìtàwọn ti jù ní bákanáà ọdún gbẹ́gbà wá wá sí láti inú tafsir ìmọ̀mù tọ́bárí láti ọ̀dọ̀ afáwà Abdullahi Mas'ud wípé òun ká ní sí kíni o áàsìrò ẹ̀yìnàgbàní dọ́á وقال الرحاب في قوله إني أوان أعطي قبوة يعني يعني عنبا وضع في أعصر خمرا بتمرني عنب نعم قال وآل أمان يسمون الجنب خمرا طبعا وانتي وان صدتي نبعا يسو أين أبني بكنا ìkẹtàfẹ́mú nínú tafsir Ibn Kathir òun nìyẹn ẹjẹ́ láti wá padà lọ sí ibi ààyà kejì níbi tí a máa sánà fún wàtàádà ilé ń sọ fún wa nípa àwọn nǹkan tí ní ìdáhùn lẹ́sẹsẹ lámàwá mú pẹ̀lú ìyọ̀ndọ́lọ́ bá pé kọ́ọ̀lá láyà túnkùnmá tọ́hámù tùrùsàkọ́ọ̀nì ìlà nàbàtùkùnmá bídà wíìlì قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون يوسف قال فمالتي èsì tí Yúsùfù ọ̀sọ̀ ní pé àláyà tíkù máa tọ́ ámùn tó zàkọ́ nìyí ìlànà bá tukú máa bí tàkùrìlì ẹ̀yin méjèèjì níbi tí ọlọ́wọ̀n bá kẹ́ni dé fún ò lè gbí oúnjẹ kankan oúnjẹ kankan lè tàkọ́dọ̀ bá wá fáyíndẹ̀ ṣe tí máa sọ fún yí ọbẹ̀lá anya tí a kò máa síwájú kí a ẹ̀tọ́ rí oúnjẹ yẹn àbí wọ́n ni záàlì kò máa mímọ̀ àìlànà ni rọ́bì ó lè wáwọ́ gbogbo ìmọ̀ Yúsúfù ti tó lórí àwọn nǹkan tó tó ń sọ yìí òun sọ pé mímọ̀ àìlànà ni rọ́bì nítorí wá fi nínú ẹ̀rọ nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi mọ̀ nínú Ànábì Yusuf ẹnikẹni tí gba wáyé lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala wà ní ilé tàrọ́tù ní látà qawmi la yu'minuna إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون قل إلمي مفي لنا ìlànà àwọn ẹjọ́ mi àwọn ẹjọ́ rẹ̀ tí ó dó lórí kí lọ́lọ́run fẹ́ kí ni ìfẹ́ tí ọlọ́ọ̀bà bá sánà àtàrí kí ni wá lọ́dọ̀ wọn àwọn ẹjọ́ dó lórí nínú àwọn àjọ rẹ̀ ó ní mo fi ìlànà wọn lẹ̀ ànábì Yusuf ó ti kó yé àwọn ènìyàn gbà ìlànà wọn kọ́ ni mo fi sọ ìní sálágbégbá tẹ̀lẹ́gbà àwọn ológun pọ̀ láyé ànábì Yusuf ọkọ̀ rẹ̀ má nígbé ní sálágbégbá èmi wọ́n jẹ́ nítorí pé mo ń mú ìmọ̀ mi látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní nǹkan nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala nínú nǹkan tí ó fi mọ̀ nínú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala olófin kí ní ìmà nípa àlá olófin mọ̀ mí olófin mọ̀ mí kí ma in tí èyàn bá gbé kalẹ̀ níjọ́ mi kí lè sọ ní nǹkan yẹn ti rí ó ní dáàlì kò máa mímọ̀ àlámà ni nǹkan yìí ìmà àtọ̀dọ̀ lọ́wọ́ ọba ni. Ànábì Yusuf alayhi salam ó sọ pé ọlọ́wọ́ ọba ló fi mọ̀ ní. Ẹwà rí ní tẹ́ ń wò yìí, ìní ìtàrọ́tù millata qawmin la yu'minuna billah wa hum bil akhirati hum kafirun. Tẹ́rẹ́ àwọn alágbígbá, àwọn tó ẹgbẹ́ èèyàn làwọn ń lò, àdìjẹ̀nú, òun làwọn mílàtà kọ́wùmí láàyè ìdúró mẹ́tò fún. àwọn tó nígbàgbọ́ sọ́lọ́wọ́ bá yẹn èmi yóò tó ti ìlànà wọn lẹ̀ ní ìlú lànà wọn. wọ́n ń bi àkúrọ́tì wọn ń ka àbírú àwọn kọjọ yìí pé alkiyama wọn káfìrú wọ́n ti kèfèrí sí wọn ò nígbàgbọ́ sí alkiyama. àníbi Yusuf ọwọ́ sọ òun ò sí lórí ìlànà yẹn ó kí ara rẹ̀ wípé ìlànà tó ń lò ìlànà ìmọ̀ àti ọ̀dọ̀ ọlọ́run ọba ni ọlọ́bàá Allah ó wá ń ròyìn ànábì Yusuf lọ ó wá ní wàtútàbá tú nílàdà àbáì Ibrahim wa Ishaq wa Yaqub واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب أني إلنا èyẹ́ lè fi àwọn bàbá mi bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ so ọwọ́ ni ìlànà wọn yìí ìlànà nílì Ibrahim ìlànà nílì Isha ìlànà yàmbò yàbùkù yìí ni bàbá rẹ̀ ọwọ́ gbé láti rí nílábẹ̀ Ibrahim ìlànà nílì Ibrahim tó yẹ kó wọn ni ó kìlẹ̀ gbogbo wọn ó kìlẹ̀ nùbúwà nídìílé wọn ìjánabí ọlọ́wọ̀n bá ìkẹlẹ̀kẹ́ ẹ̀rin òní Yusuf jẹ́ Yusuf gẹ́bà níta nínú hadith tó ti kọjá sáàni ẹni sọ pé alkarim ibn alkarim ibn alkarim ibn alkarim ọwọ́n Yusuf gbónú yàmbó yàmbó gbónú ìta ìta gbónú olóhun àgbìyà àníjọ́lọ́ ní gbogbo wọn wọ́n ní àwọn bàbá ìlànà wọn pàtàkì tàbátú ìlàdà ìdẹ̀rọ̀ ọ̀dún واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون على يوسف هو ìlànà bàbá wọn yìí tó jẹ́ ìlànà níbi Ibrahim ìlànà níbi Ishaq ìlànà Yaqub àwọn ti wà ma káàna lánàá ànà ṣìríkà billah ẹwọ tí wọ́n ní ó tú àláwọn ní ó tú ọwọ́ akọ́kọ́ fẹ́ pè wọ́n ti tọ́lọ́wọ́ bá náà àwọn ti wà ma káàna lánàá ànà ṣìríkà billah ọ̀yẹ́ ká tẹ́bọ pẹ̀lú ọlọ́run ọ̀yẹ́ ká pẹ̀lú ní pẹ̀lú ọlọ́run ọ̀yẹ́ ká gbá adé nǹkan mi pẹ̀lú ọlọ́run ọ̀yẹ káfẹ́ lómí ìkẹ́bí ọlọ́run ẹ́ bó ti tẹ́ lè wo lè má àìmẹ́sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run kọjọ pé òun àdàdí ànẹ́bí Yusuf àti ànẹ́bí Ibrahim ànẹ́bí Isaac ànẹ́bí Yaqub kulluhum wahidun ó ní dáadìkà min fadlillahi alayna ذلك من فضل الله علينا وعلى الناس ah ó ní kí ọlọ́run ní o ah, orí tọ́lọ́run ti Allah ẹ̀mẹ́ tẹ́ wọ́n ò bí kẹta ròyìn wọn nínú ọlá ayé tó ju ẹ̀sìn lọ àwọn wá ga kódà àwọn tí è e ṣe àtọ̀dọ̀ wọn ló ti jáde tí wọ́n ọjọ́ sí lórí péjì kanáà wọ́n dẹ̀ kílèmù àníbì Ibrahim tọ́lọ̀ ń sọ pé kí àníbì Ibrahim ma káàna Ibrahim yahudiyan wala raniyan wala kẹfẹ́ hanifa muslima Allah subhanahu wa ta'ala sọ Ibrahim wọ́n ṣe jù bẹ́ẹ̀ ni ṣe Christian oníta òní ìdìlà àníbì Ibrahim kì í sí mẹ́ta lọ́kàn àdórúkọ àwọn ń wò àwọn tó ń bá wọn tó ń ṣe pàǹpà lérí rẹ̀ ìpẹ́ ara àwọn ni àbáwọn tàmà ọlọ́run tó ń fọ ọmọ ẹgbẹ́ òun èṣù òsì bẹ̀ ọlọ́run tó ń tó ń sọ fún ẹgbẹ́ pọ̀ mọ́ ara wọn ìgbẹ́ta fẹ́ fàyọ́ dáàríkà mẹ́ọ̀tọ́pì láyà àrẹ́rẹ̀ inú ọlá tọ́lọ̀ ń ṣe bá wà ní ibi ká mọ́ jẹ́lẹ́bọ̀ àti gbogbo ẹni yóò tọ́lọ̀ bá ṣe ní ẹni tí sọ́lọ́ ńláso tí sọ́lọ́ tótó àti dáàríkà ọ̀rùn láyà inú ọlá tọ́lọ̀ fún ọba ayé ojú gbogbo láyé lọ ojú gbogbo nǹkan mẹ́rẹ́mẹ́rẹ́ tẹ́wọ́ yẹn lọ kọ́lọ̀ ń tẹ́yẹ̀ lẹ́ni bẹ́rẹ̀ pé àtàwídò awọ́lẹ̀ tàwídì ni ọkọ̀ gbámú gbogbo bí nǹkan bá kèdè wó lè bá tó láyé ṣìkìlá wà láyẹ́dẹ̀rú àádẹ́mà Allah láyẹ́dẹ̀rú Allah ahad wà láyé àbúdó ẹ máa

nínú àwọn tó yẹ pé ó rí pé ti ayé rẹ̀ ló dáadáa lọ́wọ́ kọ́lá tó bá tó kú lérí ẹ̀ gan àdìjẹ́nà ó ti wà pẹ̀lú ẹ̀ ó ti wà kalẹ̀ jẹ́ ọlọ́bọ̀ lásán sára ti pè sí orí kalẹ̀ àdìjẹ́nà ìkẹ́ ọlọ́run tí ọlá ọlọ́run ọba eléri ire ní ọ́ ọlá ń bẹ pẹ̀lú ẹ látàkọ́ mọ́bẹ̀rù wọ́n à láàríkà ذلك من فضل الله علينا وعلى الناس ọlátọ́lọ́ sí wọn ọlátọ́lọ́ sí wọn kájẹ́ ní yóò nímọ̀ ṣe lórí pàpọ̀mọ́ ọlọ́run ọba ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون ó ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ́n yìí máa lórí Hmm? ọ̀pọ̀lọpọ̀ tó ń yìí máa mọ iye púpọ̀ ẹni tó bá mọ tàfíì tó bá mọ pàtàkì tàfíì pàtàkì gbàgbọ́ ẹ yóò mọ iye rẹ̀ nígbà tó bá rí ọ̀pọ̀lọpọ̀ yẹ tí ó rìn ibẹ̀ dáa bí kí ní ìṣe tí a tó àwọn ẹ̀dẹ̀ ìgbẹ́fẹ́gbẹ́ kan nígbà tó pé wọn ò ná ní ẹ̀ nígbà tó pé kò sí jẹ́fẹ́ fi ṣe é Allah subhanahu wa ta'ala ọwọ́lá nínú Yusuf bó ti para kọ́ pàtíyèsí wọn sí pé ẹ́ ibi tí ìsìn bọ́ ní o àwọn ìṣẹ́lẹ̀bọ̀ àwọn ìṣẹ́ ẹni tí ó mọ̀ ṣẹbọ̀ pẹ̀lú ọlọ́run ìlànà bàbá ní fún ọwà lérí ẹni ọlọ́run lọ́dẹ̀ jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀nà lọ́sílẹ̀ yẹn fún òjẹ́ ní tí máa dúpẹ́ fún ọlọ́run ọba tó lára àdúgbẹ́ fọ́lọ́ọ̀bà ní kí ọjẹ́ onítàwọn ẹni tí ó mọ̀ sí gbàgbọ́ rinlẹ̀ tí ó gbà fọ́lọ́ wọn bá kò sẹ́ni tó sọnù tí ẹlẹ́bọ kò lè sẹ́ni tó yá aláìmọ̀rẹ́ tó sí Allah subhanahu wa ni yá ìbẹ̀yẹ̀ sí يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله Oni ya sọ ìbáyìí síjì, mo pe tààjọ wà nínú ẹ̀wùn ìlú àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ átọ̀pàdà sínú àwọn tẹ̀síyẹ̀ rẹ̀ ní sílẹ̀fẹ́ẹ̀ṣẹ́ gẹ́bí ti sí wa ó ní wọ́n nítorí pé wọ́n ti pẹ́nú ẹ̀wọ̀n yẹn ó wá pè wọ́n mẹ́wọ̀n àwọn kan ẹ̀yin tẹ́ẹ̀jẹ́ ẹ̀yin ti tẹ́wò tẹ́ẹ̀jẹ́ lẹ́wọ̀n ni wọ́n ni arbaabu mutafarriqun khayrun ní àmìláwì wà ìrìnkọ̀ta ya sahibayi sijni arbaabu mutafarriqun khayrun àmìláwì wà ìrìnkọ̀ta ojú yíwọ̀n ṣe ẹ̀yin méjèèjì ṣe àwọn ojú ọ̀nà èyí tó pín tó jẹ́ ti ẹbọ tó jẹ́ pé ó ń kálukú a máa dè tó wù ń bẹ́ èyí tí wọ́n mú tí a fi kẹ́jì tẹ́sí ṣe kẹ́jì ọlọ́run ọba in tí ó jọra wọn tó pín lóríṣìíríṣìí tẹ́bá láwọn tí ń tẹ́bọ ògún kan náà ni wọ́n láwọn ń sin bélé yóò ti máa kí yóò yàtọ̀ bélé yóò ti máa dé yóò yàtọ̀ tẹbá tó lọ jígbò mi yóò tó yàtọ̀ ẹlòmí gan lè rò pé kóhun ti máa kí ogun tó kóhun ti máa sọ ogun tó rìn ẹlòmí rè ra farabalẹ̀ sí nǹkan ó dúró síbi ogun rẹ̀ ẹlòmí lè já ọrùn rẹ̀ ìgbé ẹbó ẹlòmí gan tó bá tó já tẹ́lẹ̀ tó jù nù ẹlòmí ó dẹ̀ gbé yóò jẹ́ ẹlòmí ó tó mú ẹ̀jẹ̀ rẹ̀ ẹlòmí so kátà sọ pé àwọn kan wọ́n ń bomi àwọn kan wọ́n ń bọrin àwọn kan wọ́n ń bòkúta àwọn kan èèyàn làwọn ń bọ wọ́n ni ààrùbábù mọ̀tàfàrẹ̀bùn kọ́yùrù ní a ni láwùlíwà ìdọ̀kọ̀ta. ààrùbábù mọ̀tàfàrẹ̀bùn ẹ̀rí tí tó bá ní ìtọ́ka átà lọ́dọ̀ àwọn mùsùlùmí náà ní tó bá ní ìtọ́ka tó bá tọ́dọ̀dọ̀ lọ́wọ́n bá wá tí òun ní kìí tó bá tọ́dọ̀dọ̀ ànábì wa yàtọ̀ èyí tí máa ń yàtọ̀ ni ní tí bá àwọn méjèèjì wa òun máa ń yàtọ̀ tí wọ́n láwọn ní ilé ìjọsìn tí wọ́n orúkọ ẹ̀sìn kan náà wọ́n jọ ń jẹ́ o agbo ni gbẹ́gán tó bá sọ̀rọ̀ ọ̀gọ́tán yóò lu agbo tó bá sọ̀rọ̀ ọ̀gọ́tán yóò lu agbo àwọn míì dáàzì ni wọ́n lọ wá kẹ́kẹ́kẹ́kẹ́ àwọn míì ijó so ọjọ́ra wọn ibi ilé ìjọ wọ́n kàn kọ́ bílẹ̀ bá ti wá ní kò sí direction bí tí wọ́n kọjú sí ìjọ fún wọn arbaabu mutafarriqun khayrun amillahu alwahidul qahhar arbaabu متفرقون خير أم الله الواحد القهار àwọn èèyàn ẹ̀sìn tí ọjọ́ ra wọn tẹ́lẹ̀ yọ ma pèsù tẹ́lẹ̀ a rí àwọn ìdòmí tí ń sí ewu ọlọ́run tí wọ́n ara wọn ní sí màlú ẹlòmí ìsìnzígù ní sí àwọn ẹni tí ń sí wọn ò rí nígbàtán tẹ́lẹ̀ ẹnìkan wá ń sọ nípa ẹ̀sìn kan eré ayín sí àlọ́wà wọ́n sin mọ́tò tó lásìlẹ̀ wọ́n ni so ìgbé ńgbà tí wọ́n tó yẹn lájẹ́n àwọn ohun ìyanu kan ṣẹlẹ̀ níbẹ̀ so wọ́n wá di pé wọ́n wá ń sìn wọ́n á sọ́dọ̀ lọ́n mọ́tò tó lájẹ́n mọ́tò tó tẹ̀ lájẹ́n ti gẹ̀ẹ́ tí òun lọ ikú mú lọ́lọ́ lẹ́bí rí pé àwọn èèyàn ti sọnù gan mọ́tàfàrí fún ayé ìbádẹ̀ ti rẹ̀ ìrìnwá wọ́n jápá tọ́tọ̀tọ̀ anìláà kọ́ìrùn anìláà wà ìdọ̀lọ̀fọ̀há tí yìí ló lórí ní àdẹ́yọ̀ ọ̀kan tó yẹ pé ó ẹni kan náà lọ́mọ ẹwọ́ àwọn alágbára kan bẹ tí wọ́n lè tí wọ́n kádàrà nínú fámílì àwọn àjẹ́ ó tún gbà ìjẹ́ ń tẹ́lẹ̀ kọ̀ntó kádàrà wọn ó tún gbà pé àwọn alágbára kan bẹ àwọn pásọ̀ kan bẹ àwọn afá kan bẹ tẹ bá rí ẹni orú ẹni yẹn tó gbágbára fún gbogbo wọn tí ń sábà gbogbo wọn tí ń wẹ́ ìyọnu ayé atẹ́nìkan tẹ́ rí pé òun ò lẹ́lò ní ti ń pè àfàmà tàlẹ́ni tẹ́rò kó lórí jùmọ́ àmì tàlẹ́ni tó ń ní pọ̀kànbalẹ̀ jùmọ́ àmì òun gan gbà pé òun ráyé wá òun ò sí ayé yìí kò sí tàbí ṣùgbọ́n ẹni tẹ́ pé nìkan lọba tí ń sìn ọlọ́run nìkan lọba tí ń pè ọlọ́run nìkan lọba tí ó ń ṣèjọsìn fún eléyìí ni olóore إلا أسماء سميتموها ó ní ma ta'buduna min duni gbogbo tẹ́jọ́ ti fọ́ lẹ́yìn Allah tó wípé ọ̀tọ̀ ní aláwọ́n bèèrè lọ́wọ́ níbi Yusuf ọwá lọ inú tawhid rígbà tàbá ní a máa tọ́ àlà ìsìn ẹjì sí rí fún tẹ́lẹ̀ but ìjú ó jọ pé yọ́kọ̀ sọ ìdílérí àtàwí torí pé ní ẹkùn bá bàtí ọ̀rọ̀ gbàgbọ́ ní ẹjí kàkọ́ yẹn jù yẹn náà ìgbè gbogbo tẹ́jọ́ ti fún mi dún ní lọ ìlà àtìmá àǹsàmìlẹ̀ ètò mún ha ما تعبدون من دونه إلا أسماء سميتموها ìlà àtúná àǹtàbẹ́ ìtumọ̀ ha ẹkàn sọ ló kọ lásán ni ó kọ lásán ni ẹkàn sọ ẹkàn sọ ní òrìṣà ẹsọ ní olúwa wa ẹsọ ní ẹni tí ó gbà yín gbogbo kọjá ẹsọ yẹn ìgbé Elédùmarè gbogbo tẹ bá lè wó lè ẹni tá a máa ń wárí fún ẹni tí máa ń ta nínú ṣòro gbogbo kọ́tẹ̀ bá lè wò lè sọ ìlà àtìmá a sàbẹ̀mẹ́ ìtumọ̀ orúkọ kẹtẹ̀ kan sọ lápò ara yìí Antum wa aba'ukum ẹ̀yin àti àbá báyín ẹkàn sọ àwọn òta yìí ẹ̀sọ wọn àwọn tẹ́ ìjọsìn fún ẹkàn sọ wọn lókọ ní pé ìkẹtẹ́ mọ̀ ìjọsìn fún ni Lord God ẹ gbogbo tẹ́bálì wo lè sọ ẹ àtìmá àǹsàmẹ́ìtùmùhà àǹsàn wà àbà òkú ẹ̀yìn àti àwọn báyìí ẹ̀kàn sọ ni ما أنزل الله بها من سلطان الله أكبر yẹlẹ́bi rí gbogbo àwọn tí kì í yọ tí ń sin ọlọ́run ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba láyé yìí wíwú èyí jọra wọn ìjà sí ò ní jọra wọn ilé òsà wọn ò ní jọra wọn ọ̀nà ìgbà sí ò ní jọra wọn àwọn gan ò ní jọra wọn torí pé kèé sètò tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba

ìwà ah, ni a láhmà lílé ẹran jẹ èpo àlùbọ́sà ká ní ẹran mọ́ ń jẹ bá ìgbé sẹ́mẹ́ pé ọkàn sọ lẹ́ran sẹ́ran wá ní kí sẹ́ran ẹgbẹ́ wo àwọn kéèkéé máa fi yẹ̀pẹ́ ṣeré yẹn wọ́n yàtọ̀ fáwọn olóòsà wọ́n wà kó agolo kan <laughs> wọ́n máa fi kópa lòlò ṣe ọbẹ̀ ẹ́ wọ́n máa fi kópa lòlò wọ́n máa fi ṣe ọbẹ̀ ok ó tún alọ mú wọ́n alọ mú bí ewé kan wọ́n ní ọbẹ̀ nìyẹn ọbẹ̀ fọ́ wọ́n wá mú yẹ̀pẹ̀ wọ́n láwọn fi sàmọ́là wọ́n máa pọ̀ sínú láìlọ́n wọ́n tó pọ̀ sínú láìlọ́n pé ó jẹ́ rẹ̀ rí o tètè máa <laughs> jẹ́ o tẹ́wọ́ pé àwọn kéèké yẹ máa fi jíjàgbọ̀n wá máa jẹ́ jíjàgbọ̀n báyìí ó sára wọn jẹ́ o wọ́n máa fi jíjàgbọ̀n báwọn ló tàbí rí nìyẹn wípé wọ́n kàn mú ikí èṣe oúnjẹ wọ́n sọ lóko oúnjẹ oh god àti ìgbọ̀yé wọ́n sọ tí èso oúnjẹ wọ́n sọ lóúnjẹ tí wọ́n á túnmọ̀ sí kó ti tó oúnjẹ báwọn olóòsà àwọn ẹlẹ́bọ ní ẹsẹ̀ rí nìyẹn ẹ wọ́n ní sí o jesus nìsìn wọ́n ní jesus is lord jesus kìníkìní kan gbogbo tí wọ́n ń pè yẹn wọ́n kàn sọ ni ṣé ọwá rí bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ kò yàtọ̀ fọ́mọdé tí ń fi èèpẹ́ ṣeré tí ń pè lóúnjẹ tí fòkúta ṣeré tí ń pè ní ẹran ló pé ما تعبدون من دون الله إلا أسماء سميتموها ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان نعم إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه نعم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون نعم أتبقى ìtumọ̀ rẹ̀ yé báyìí nígbà tá a bá ti rí àwọn kan tí wọ́n gbé nǹkan kan kalẹ̀ jẹ́ ní ọlọ́run àwọn ọmọ àti tí wọ́n wé èèyàn kan tó yẹ pé ó tó dé láyé ẹ́n thousands of years láyé ti lò kí wọ́n tó bí yẹ kí wọ́n tó bí òun sí déètì yes láyé ti wà wọ́n á bí yẹ wọ́n bí òun ẹwà padà sọ pé òun ọba yìí ta ní ayé kó tó dé ẹ̀tọ́ ní wọ́n ọlọ okùn torí ẹ̀jẹ̀ yìí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ní ó fi ẹ̀ṣẹ̀ ti dànù òkè ta ní ayé gbà tó mẹ́ ẹ̀tọ́ ní ń padà bọ̀ ẹni dé tó ní wọ́n ayé mọ́ lọ́wọ́

kò lè ṣe nǹkankan àwọn tó jẹ́ fún ti níbi àwọn nǹkan yìí ẹnìkan sin òsà sin òsà ọwá kò lè kọlọkọlọ ọba délé òsà rẹ̀ ọba ya sí a máa ń ronú gan ní ọkàn ronú ní pé kíní tí ò gbá kọlọkọlọ kó lórí ẹ̀ ni wà gbé ìyàkó fún ẹ̀rí òun tó lè gbé e. àwọn èèyàn tí wá jẹ́ ń dé epo lérí òsì ó gbó fúta kalẹ̀ òfúta tẹ́fẹ́ lọ fọ́ tí ò lè ṣe yé ńgbà fi ń fọ́ ọ tún gbé lọ ọkà gbé síbì kan ní wọ́n á dépo sí kò lè sọ pé epo tẹ́ta sí mi lérí yìí o ó ti pọ̀ jù kò lè sọ pé ó kéré ẹ bá wọn fèsì kò lè sọ pé tó pa e, e, epo tó gbóná lòun fẹ́ àbẹ́kò tútù ó sábà ń dá sí ni èèrà yóò tún máa wá mú epo mọ́ èsù lọ́wọ́ oh god àwọn ẹyẹ wọ́n ma wá ta jẹ yóò rẹ̀ ma wò wọ́n ìkẹ́bẹ̀ fún gangan o lè sọ pé mọ́mù ẹfílẹ̀ òun lò wọ́n jẹ́ tó gbogbo tẹ́yìn jọ́sìn fún lẹ́yìn Allah ẹ́ ọ sọ pé ما تعبدون من دونه إلا أسماء سميتموها ما تعبدون من دونه إلا أسماء سميتموها ما تعبدون من دونه أبوس أن تنجوز فري الله سبحانه وتعالى إلا أسماء سميتموها أكنا لو فوا لو قوني ẹkàn tó lókọ tó wù yìí ẹ̀yìn àtàwọn bàbá yín ẹkàn tó kọ̀ọ̀kan lé lérí ni ẹ́n kódà wọ́n lè tún fún lókọ pé bí ókọ lọ́n olùjọ́sìn fún ẹni tí ó gbà ní gbogbo kọ́tẹ́ fún yẹn ẹkàn fún ni akẹ́kọ̀ọ́ táǹkù rí bẹ̀ ẹ́ láti ṣàlàyé gbogbo àwọn àpèjúwe tá a mú wáyé pé èyàn tẹ́ tọ́lọ gbé ẹnìkan kalẹ̀ tí ń sìn lẹ́yìn ọlọ́run tó sọ pé olúwa mi ni ẹni ọkàn sọ́ọ̀nì kìí sọ olúwa rẹ̀ àwọn èèyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ti pọ̀ láyé àwọn ọmọdé gan wọ́n gbé ẹ̀pẹ̀ kalẹ̀ wọ́n pè lóúnjẹ ẹ́ wọ́n tó gbó òkúta ó lẹ̀ ẹran gbogbo tí wọ́n ń ṣe yìí ẹ́ òtúmọ̀ sí pọ́ wá lè tó òtúmọ̀ sí pọ́ lè òkúta lè dẹ́ran wọ́n kàn sọ ni àwọn gán sọ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń bìlí wọ́n dẹ̀ ń gbàgbá wọn bìlí bẹ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ̀ kìí ṣe ìtọ́tọ́ sí yẹn a ọlọ́run ní máa Allah subhanahu wa ta'ala ọwá tẹ̀síwájú ó nílẹ̀ hukmu illa lillah. Inil hukmu illa lillah. Inil ìdájọ́ kádájọ́ tó bí nǹkan bó tẹ kó nínú ẹ́ ìlàjìlá ọlọ́run ọba ló ní ìdájọ́ ìdájọ́ ọlọ́run ọba òun náà lágbọ́dọ̀ máa lò òfin ọlọ́run ọba òun náà lágbọ́dọ̀ máa lò nínú ìlú wa ní kọ́ntrí wa orílẹ̀-èdè wa lérílẹ̀ àgbáyé tí kọ́ntrí ọba lò tágbáyé ọba lò wọ́n máa lò إن الحكم إلا لله أمر أمر ألا تعبدوا إلا إياه أمر ألا تعبدوا إلا إياه Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ tí ọ̀rẹ́ lò ní o ẹwù nǹkan ẹwà sí. Àdébí Yusuf alayhi salam oníṣẹ́wà sí báwọn tó bá lẹ́wọ̀n. Ẹ́, أمر ألا تعبدوا إلا إياه ẹ gbọ́dọ̀ jẹ́ ní kankan o àfi àmà nígbà tó tún wá parí rẹ̀ dé tàwídì tó àníbì Yusuf ó hàn rárá tàwídì yìí tán tó gbá gbogbo ẹbọ dànù títí gbogbo àwọn níbi ọlọ́wọ́ wá sí láyé ni ẹ ó ní dáadíka dínú lọ́kọ́yìm dáadíka dínú lọ́kọ́yìm ó ní eléyìí ni ẹ̀sìn tó dúóre ẹ̀sìn tó ní tàwídì nínú ẹ̀sìn tó bá ti ní tàwídì nínú kò dúóre ẹ̀sìn tí bá ti ń sọ fún yín wípé ẹ́ ó ní àwọn àdìjẹ̀nú kan ẹ bá ti fa nǹkan yàtọ̀ àti kẹ mọ́ pa wọn láti ẹni ẹ̀sá ti fa nípa nìkan ẹ̀ẹ́kùn ní nǹkan tí ń fẹ́ òun náà wá sí nǹkan tẹ́ ń fẹ́ níjọba ti rí fóun sọ ilẹ̀ ẹlẹ́mọ yóò mọ̀ jíṣẹ́ fún yín níjọ tó bá rí pé ti túbá yóò tún máa kọsẹ̀ àti kẹtún lọ rú ẹ̀bọ̀n níjọ tó bá ti rúrú àwọn èyí ẹ̀sí bí wọ́n ṣe bí ìmọ̀ nǹkan yìí tẹ́bá ti ráhùn sí pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọba tẹ́bá ti ráhùn tó yẹ pé èkè èṣù ni wọ́n ń lò agbára èṣù ni wọ́n gbára lé wọ́n ń sin ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n lẹ́lòmíì tí wọ́n ń gbára lé wọ́n lẹ́lòmíì tí wọ́n ń pe àwọn èèyàn lọ sọ́dọ̀ ẹ̀ àwọn náà lẹ́lòmíì tí wọ́n ń pe lẹ́yìn ọlọ́run wọ́n lẹ́lòmíì tí wọ́n wá lónìí sọ wọ́n lẹ́lòmíì tí wọ́n wá lónìí ọlọ́wọ́ yìí ṣe ẹ̀sìn dáadáa àbáwọn ọ̀rẹ́kọ́ yẹ kí wọ́n lẹ́lòmíì tí wọ́n ń pe kí ẹ tẹ́sí dáadáa kódà kọjọ pé àníjọ náà lẹ́ ń pè kọjọ pé wò ní ìkan lẹ́ máa kí tẹ́sí dáadáa ẹ̀sìn tá níbi Yusuf sálàyé òun lẹ̀sí dáadáa dáàlìkà dínà lọ́kọ́yé ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون على Yusuf, عليه السلام ó ní ẹ̀sùn lórí mú sọ àlàyé yìí o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ààrùn mọ̀ ní ohun mọ̀ ní ẹ̀rí nínú kan tí a nìlú yùsù àlèjìlẹ̀ tó sàlàyé lórí ọ̀rọ̀ gbàgbọ́ yìí ó ní ìgbà tó máa sàlàyé pé òun ó jẹ́ ìmà ó dà fún òun tó lè máa sọ aláì fún yín òun tó lè sọ nǹkan ní nínú màtọ́lọ̀ fi máa ń àwa ní owó òun ìtẹ̀lẹ́bọ̀ òun ìtẹ̀lẹ́ tí tẹ̀lé ìlànà àwọn ẹlòmí o ó ní pọ̀tàbáàdú mílàdà àbí pọ̀tàbáàdú mílàdà àbá ìbẹ̀rọ̀ ní ìmọ̀wá ìta ọ̀yà àpò ó ní ìlànà bàbá mi ni mo tẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run ọba tó ti ka ẹ̀ so òun ìlànà tàfíì àníbi yúùsù ojúkú tàwíìdì sí ni àtàwọn àwọn owó tí ogun tàwíìdì ọjọ́ àwọn owó tí ogun gbàgbọ́ ọ̀dọ̀ àníbi Ibrahim ọ̀dọ̀ àníbi Isa ọ̀dọ̀ àníbi Yaako òun wá jogún rẹ̀ ó ní ẹ̀kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní tàwíìdì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n èèyàn ní tàwíìdì ojúkú yí ẹ́ ìpè à ń tó ń sọ yìí òun sọ láti ní ó mọ àtọ̀dọ̀ ọlọ́run ọba ni ó wá ní fáwọn ojú ọ̀nà tó kún pẹ́rẹpẹ̀rẹ yìí ẹ́ àwọn ojú ọ̀nà tó kún pẹ́rẹpẹ̀rẹ yìí tóun ló lóore ni àti ojú ọ̀nà èyí tó jẹ́ ẹyọ kan tó jẹ́ ojú ọ̀nà sí ìtọ́lọ́run wa lọ sí page one forty three tọ́ẹ̀ wọ́n ní mọ̀nà sábàtàlá àyà ayà jíṣẹ́ àníbí Ibrahim àníbí Yusuf ti ní sàlàyé pé táwọn ojú ọ̀nà tó pẹ́rẹpẹrẹ àwọn ojú ọ̀nà rẹpẹtẹ yẹn tí ó jọra wọn tí ó ló lórí ni amìláwù ni wá ẹ̀dẹ̀kan àti tọ́lọ́wọ́n ọba ọbẹ̀ yọ ọ̀kan ṣoṣo wọ́n ni àníbí Yusuf ẹ̀ tàlátọ́fà fi ó sì lè aláfàṣáàdì máa àdé ìkóòmù àìsàtẹ̀yàn pàtàyẹ̀ yìí ó ń sọ nípa wípé àwọn nǹkan yìí hmm, ojú ọ̀nà àwọn ìjọ táwọn ọ̀dọ́ méjèèjì wà lórí rẹ̀ ó ń fi àwọn ọ̀dọ́ yìí tẹ́sì ni wípé ojú ọ̀nà tí wọ́n wà lórí rẹ̀ ọ̀dá nínú ìbádàtàl asnan ní fọ́ọ̀mà lóta fanadáwùmá nípìnlẹ̀ sọ́sọ̀bá fìlmàkáà ní sáà Àgbẹ̀rẹ̀ ìfẹ́kùnlọ́ sọ̀fí ìlàwádà. Ó pè wọ́n ìtọ́ka níbi pé ẹni, ó pè wọ́n pẹ̀lú orúkọ pé alájọṣe níbi ààyè tó kó pẹ́pẹ́ ààyè tí lè kókó bẹ́ẹ̀ òun náà ní ẹ̀wọ̀n. Àlẹ́bí tàkọlùsù tàkọlùsù sí ìlàwádà. Ààyè tí mi ò ní fẹ́ wà bẹ́ẹ̀, ààyè tí mi ò mọ̀ fẹ́ kọ́lọ̀ yọ̀ ń kó bẹ́ẹ̀. Ìfihàn máa fi pé pé ẹlẹ́wọ̀n kódà ẹlẹ́wọ̀n tó tún wò pé sọ gbádùn tẹ́mi ló ń pè lẹ́lẹ́wọ̀n òye pè ní pẹ̀lú kọ gidi kó jẹ ṣàdúrà fún ọ wá fi àyè yóò fi pè wọn ẹ tó gbogbo òun náà bẹ́lẹ̀ náà wàtàtà máa hàdù kí ìnà fún ẹ̀hà ààyè tó jẹ́ pé ìgbọ́rọ̀ ọlọ́run ọba ẹ́ ìṣètò ọlọ́run ọba ń bẹ̀ ó máa ń kí ó advice yàn ó rọrùn bẹ̀ náà. ثم أورد الدليل على بطلان ملة قومهما ọwá ń pèsè mú ọ̀rọ̀ wá láti wá sọ pé méjì wà ní wọn wà ibi tí ó dáa náà Yusuf ó sọ fún àwọn ọ̀dọ́ ṣọ́tà látàǹfà wọ́dátàkùn ń sọ pé táwọn òsà tó kàn lọ rẹpẹtẹ tí wọ́n bá ní kí òsà ti bẹ láyé táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni lè ká tán ní ọdún sọ pé ẹ̀sìn ti bẹ láyé thousands ní ìwé ọ̀sọ̀ pé ẹ̀sìn ní o wọ́n ń sìn láyé thousands of religions so ẹ̀sìn tó yẹ pé àwọn ọlọ́run ọba àwọn tí wọ́n ń sìn àwọn òòṣà wẹ́wẹ̀wẹ́ ṣẹ́ta ọgbọ̀ láti àǹfà wà látàdó kò lè ṣe ní láǹfààní kò lè nílá kò ní nílá ẹ́ táwọn òòṣà tí ò lè ní èèyàn láàyè òòṣà tí ò lè ṣe nǹkankan yìí àwọn tí ń sin gi igi ohun tẹba ní á ah, ẹlákùnrin tẹ̀lé fún alóòṣà yìí ká dáná yìí ẹ́ àwọn tí wọ́n ń sin ẹ̀ẹ́pẹ̀ẹ̀rẹ̀ yẹn successfully àkàn màlúù ni wọ́n ń sin wọ́n lọ máa dọ̀bálẹ̀ wọ́n lọ máa kúnlẹ̀ fún màlúù màlúù náà máa gbẹ́sẹ̀ lé wọn lérí màlúù tẹ́sù ti wọnú ẹ̀ òbí bẹ̀tọ́ agbérí kalẹ̀ màlúù ọba tó fẹ́fẹ́sẹ̀ kan lérí wọ́n ni tìtẹ̀ ti bá ọlọ́run kan làwọn yíò tó mú ipé àwọn máa ti ó sọ bí àwọn nǹkan yóò ṣe dáadáa táwọn òsà rẹpẹtẹ tí ò ní túnmọ̀ yìí tí ò lè dínilá tí ò lè ẹ́ kóyì òun ló lóore ní amil ma'amulwa ìdílẹ́bí lẹ́sẹ́ni ẹ̀lẹ́wò abúrẹ́ nìkan tí ni nínú

ó kọ́ sọ rẹ̀ bẹ́ẹ̀ bí irin ti sọ pé ògólò oúnjẹ irinṣẹ́ tí wọ́n ń sìn sọ bí tó sọ pé ògólò oúnjẹ tẹ́wọ́n ní ìsìnlẹ̀ bá sọ pé Allah gbọ́lọ́lọ́ ti sọ pé Allah lòun jẹ́ inú Kùránì ni gbọ́lọ́ pé Ar-Rahman lòun jẹ́ inú Kùránì ni gbọ́lọ́ sọ Ar-Rahim òun gẹ́ sọ nínú ẹni ẹ̀ after Jesus nígbò ló ti pé rẹ̀ sọ pé òun lolúwa yín o tẹ́yẹkẹ́ ẹmọ jọ́sìn kò sínú báìlù kódé ìtí wọ́n ẹ̀dìtì tẹ́ẹ̀kọ́ wọ ara wọn ti kọ́ èmi lẹ́mọ̀sìn èmi lolúwa yín tí mo dá yín tí mo dá ogbólé ayé kò sí mẹ́ níbo wá ní omi ti sọ pé ẹ̀ òun ni ọ̀sán omi ọ̀sán tẹ́gbàrà mẹ́dẹ́mà ápín lọ́dọọdún kò síbẹ̀. àwọn yìí ilá àtìmá àtàmẹ̀ ha á ń tún àbá okùn ẹ̀yìn àtàbà báyín lẹ́kan lọ́kúra ń jọ lẹ́kan sọ pé òun ni ó gbà yín ni ó ماذا تعبدون من دون الله إلا أسماء سميتموها آلئة أنتم وآباؤكم ẹ̀yin lè tún ní tẹ́mà sí ẹ̀yà àtàwọn báyín ẹ̀dẹ̀ ìdájọ́ kan pé àwọn tẹ́mà sí yẹn وليست في الحقيقة بآلهة تستحق العبادة ní gáṣíá àwọn èyí èṣe ẹni tẹ́lẹ̀ máa tó lẹ́kọ̀ọ́ sí tọ́sí tẹ́mà wá sọ pé ọlọ́run ọba ni wọ́n ah. Ibn Qayyim al-Jawziyya rahmatullahi alayhi àwọn náà mú ọ̀rọ̀ wá láti lè fi ṣe bùtlánà àwọn nǹkan yẹn tẹ́nà ni àwọn onímọ̀ wà míì náà àwọn náà ti àlàyé pé a ah, ìkẹtẹ́ ń sọ yìí kò tẹ́rì kankan lórí rẹ̀ ẹ̀yin lẹ́kàn ń pè mara ẹ̀yin àti àwọn bàbá yín àwọn òǹtà ní kò sẹ́nì kankan tó ń sọ kalẹ̀ fún yín pé ọyá ìfẹ́ mọ̀ ni ìfẹ́ ma pè ní àbíkọ́jọ pẹ́tọ̀ ó kọ́ rẹ̀ òun ní à lọ sí ibi ìsàlẹ̀ péjì yẹn Ibn Qayyim al-Jawziyya rahmatullah alayhi nínú tíra àwọn tí a ń pè ní Bada'iul Fawaid wọ́n ní hiya ó ní ó kọ lásán káàdìbà ó kọ ó gáàzìbà ó kọ ọ̀rọ̀ báàpìlà ó kọ tí ó dá lẹ́kàn sọ wọ́n ẹ̀sọ̀pọ̀ òní lord níbolóṣọpọ̀ òní lord níbolóṣọpọ̀ òní lọ́wọ́ bá yín ìjàwà lord níbolóṣọ bẹ́ẹ̀ tọ́lọ̀lọ́ sọ fún yín ní pé òun ni ó tún jẹ ọba kékeré nǹkan tí pé wọ́n á sọ ẹ pàápàá ìpónjú pọ̀ yẹn kò sí ẹni tó sọ. sàyínà mùsàmáwà àdíyàtà wà àbàdù ha wọ́n kàn sọ lẹ́ni táwọn máa ń sìn wọ́n dẹ̀ ń sìn. bẹ̀rẹ̀tìbọ́dì màkì kọ́tà ìlà ìjìyàtà láha lọ́wọ́ adájọ́ kan yìí pé òun ló yẹ káwọn fún níjọ wàlẹ́yìn sàlámì náà lóòlù yíyá ìlà mùjáwọ́dù àtìmá. kò lẹ́tọ̀ọ́ kẹ́ máa ti gbogbo àwọn tí wọ́n sọ ló kọ lẹ́yìn àwọn yẹn o kẹsàn ló kọ pẹ́ mọ̀ jọ́sìn fún akẹ́dẹ̀ mọ̀ jọ́sìn fún wọn kẹ́ máa gbára lé wọn kẹ́ máa pè wọn ẹnìkan tààmàtà rẹ̀ ní olú iná tàbí ní pèsàwà yìí drẹ́fà ní ìṣẹ́bá bọ́lọ́wọ́ rẹ̀ kò ríṣẹ́ ọba lọ wógùn orógùn tán àwọn èèyàn bá wá lọlé ẹni tí ọmọ kéwú òun bá ń kéwú mọ̀ àfá yọ́ wà lọ àwọn tó mọ́ tí ó jẹ́gẹ́ ọba máa kódà wọ́n máa pè é ní ọlọ́run ọba wọn àbígbà ní ẹbá ń sọ pé kìní kan ní ó gbà wọ́n lẹ̀ kìní kan ní ó gbà wọ́n lẹ̀ wọ́n jẹ máa tapọ̀ rẹ̀ wọ́n àlóò ní ó gbà wọ́n lẹ̀ ọkàn lọ wọ́gùn ni o gbogbo àwọn èèyàn láìkì mírèkù kọ̀ọ̀kan sáàrí ìṣújú ibẹ̀ lè ṣúdẹ̀ máa ń dúró sí àwọn àdìjẹ̀nú wà táwọn èèyàn lò tí wọ́n fi ń ṣèṣújú tí wọ́n padà padà lọ́dọ̀ àwọn tí ń lò wọn Ibn Qayyim al-Jawziyya rahmatullahi alayhi ó ní ẹ̀kan ẹ̀kan sọ lókọ ní ipò ní ó gbà yínlẹ̀ mujarrad al-asma la haqiqata al-haqiqata al-musamma fama abadu illa asma'an la haqa'iqa al وهكذا كمن سمى قشور البصل لحما وأكلها ونبي أن èpo àlùbọ́sà èpo tí a máa ń ha pẹ́pẹ́pẹ́ tí lẹ́gbẹ́ àlùbọ́sà tí máa ń fẹ́ lẹ́hùn kọ máa pè lẹ́ràn kọ máa jẹ́ olóúnjẹ rán fàyíkọ́ọ̀lù mẹ́ akẹ́sẹ̀mínà láàmì ìlàsìmáwó láàmùsàmá ẹ́ ó ní à ó máa sọ fún ìlà ìsìmá láàmùsàmá ẹkàn sọ lẹ́ran tó ọkàn kò jẹ kìí lẹ́ran ọmọdé tó kúrò ìpẹ̀ tó ló ọmọ jẹ ẹkùn sí jágbà yìí àbẹ́dì ni bírẹ́dì ni ọwá jẹ bírẹ́dì yẹ̀pẹ̀ ni àbẹ́dì lè ní jẹ ó dẹ̀ fi ọkàn sọ ló kọ́ ní ọ̀sọ̀ pé máa àkáta ilá ismail khul ọkàn ókọ̀ bẹ́ẹ̀dì lọ jẹ kéde bẹ́ẹ̀dì kankan ẹni tí ń sin ẹlòmí lẹ́yìn Allah ọkàn sọ ló kọ́ kó wọ́n máa sìn ní kéde Allah kéde màábù bí hap kéde ń tẹ́ kájọ́ sí fún òdodo fi aliyatihi ìṣàtakò fún pé kí ní àwọn gbogbo tẹ́ kójọ yíkọ̀ ẹgbẹ́ máa sì rọ́pọ̀ ẹgbẹ́ máa fún wọn ní ẹgbẹ́ mọ́jọ́ sì fún gan eléyìí òun lọ wọlé o fa iná wùlá akíkọta lìlà ìyá ti ha ìwádìí a lè sọ pé ẹni tẹ́ kájọ́ ni a ń tó ànàbí Yusuf ibi ń pe àwọn ìjọ rẹ̀ sáàkèsì àwọn méjì tó bá nínú ẹ̀wọ̀n yẹn ìyẹn ló fà tó já sí àwọn tó bá wà nínú ilé kòkó abẹ́ni tó bá jọ pé ó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yẹn kí ọmọ pàkèsì àwọn èèyàn lórí tawhid torí pé ìjẹ́ ni ó mú orí wá bá wọn òun ni ó jẹ okun ọlà okun ọlà wọn oríire ayé àtàlẹ̀kẹ́ ká má fi àwọn èèyàn lẹ̀ pẹ̀lú ma pa kéèsì náà síta wọ̀nyí ọlọ́ni wà máa anzalallahu biha min sultan ma anzalallahu biha min sultan ọlọ́ni àṣọ ẹ̀rí kan kalẹ̀ ayé lamuyuzillahu ayya hujjatin tadullu ala ogun ti asma'in ọlọ́ni àṣọ ẹ̀rí kan kalẹ̀ tí wà máa tọ́ka já orúkọ tí wọ́n ń jẹun wípé Ògún tíráwù ni wọ́n sọ kalẹ̀ fógún bí ẹni kan tó ní gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan lọ́rùn ànẹ́bì tí wọ́n tí wọ́n ni ọwá ní kí ni tíra tọ́lọ́ sọ̀kalẹ̀ fọ́rún mílà níbòlọ́lọ́ ti gbé ìdíje kí ló fi ìjáàdẹ̀ bí ọ̀rún mílà kí ló fi rinlẹ̀ ọ̀rún mílà gan tẹ́ ń pè òun gan ìlà àtìmá ẹ̀ẹ́sàfẹ́ ìtumú ha ẹ̀lẹ́pọ̀ ọ̀rún mílà lánẹ́bí àwọn kan pè lọ́lọ́run ó kọlẹ̀ kan sọ lásán kọjẹ́ nǹkan kan rẹ̀ ìjọsìn ọ̀tọ́sìn

ẹ̀yìn àjò gbàǹdẹ́ ti jọ sí ó síwájú tẹ́lẹ̀ tí wo tó máa gbẹnu bí wọ́n sọ ẹ̀kàn sọ ni ma anzalallahu biha min sultan Allah subhanahu wa ولا قد جاءهم ربهم الهدى إن يتبعون إلا الظن وما تهوى الأنفس Ibi tọ́lọ́wọ́ bá ti tún sáà wípé wọ́n kàn sọ ọ́ ẹ̀yìn àtàwọn bá yẹn lọ́wọ́ gbogbo yìí ọlọ́run ọ̀sẹ̀ rí kẹkàlẹ̀ ọ wá ń sọ ní sọ́tù nẹ́jẹ̀lì ipé yíyẹ ṣẹ̀bẹ̀ rúùn à ẹ̀ẹ̀sẹ̀lẹ̀ nǹkankan yìí làbọ́n wọ́n ní wọ́n pé mo rò àrò wọ́n rò pé n tó dájú ọmọ táwọn àǹfòs àti tí máa ń wẹ̀ mí mi ìgbé àà tẹ̀rí ẹnì kan ni tó wà ń dúdú tẹ́lẹ̀ ọkàn bínú wọ́n lọ ni so láti jọun tàbá ti pè báyìí tó títà <laughs> pé fún yọ́yànjú ẹ̀ ọwà sọ dìgbẹ̀ ẹ̀ ajá sí pé ọlọ́run kékeré nù àtàbá ti ká máa pé kọ́mọ bá gbà nǹkan bí lọ́wà wọ́n kàn wọ́ọ̀kì ẹ̀ ni ọlọ́run ọ̀sọ́ evidence tẹ́tẹ́ kalẹ̀ sẹ́rẹ̀ wọ́n ní wọ́n pé ìró àwọn ẹni tẹ́ ló bínú domi kò sẹ́vidẹ́ǹsì kan tá sọ pé ó bínú domi ẹni tẹ́ sọ pé tọ́ ó bínú wọlé lọ kò kẹta lè fi rinlẹ̀ ọ́dá tó bá tẹ̀ pé a tẹ̀ gbọ́ pé ẹ̀jẹ̀ bóyá àwọn kan tó rí wọ́n sọ báwọn kan sọ báwọn kan tó ok tẹ́ni tó yẹ pé rẹ̀ bí a wá bínú tó fi nǹkan kí nǹkan tó ní wọ́n bí a so ni wàmọ́ta kíní kan ò ẹ́ ọmọ tó bí gbígbọngbọ́n rẹ̀ ọlọ́ni wà lápàdé já ahùn ẹ̀rọ bìnrin lòhúdà wà lápàdé já ahùn mẹ́rọ bìnrin lòhúdà ọ̀pá ọjọ́ wáwà fúwà olúwàlá olùsọ gbé a ẹ́fídẹ́ǹsì nǹkan dáadáa ìmọ̀nà àtọ́dọ́ ọba ti wá síwájú káwọn tó máa wáwà fúwà kìí kẹtọ máa ní ẹ̀ ọlọ́run ti sọ àwọn ó ti rí pé ayé eh, ó dàrú ní ọ̀bá fi àwọn ènìyàn ránṣẹ́ ọlọ́run ti tàwọn òjíṣẹ́ ọlọ́run ránṣẹ́ ó ti sọ ẹ̀rí kalẹ̀ ó ti fi ìmọ̀nà fún ayé ẹ́ Allah subhanahu ó ní mọ̀nà ti dé ẹ̀yin ọwá ni innal hukma illa lillah ẹni tí ó ní ìdájọ́ òun náà ni Allah al-mustahiqqu lil ibadah dúnà máa ti wà òun lọ ìgbà tí ó ní tó lẹ́tọ̀ọ́ sí jọsìn òun nìkan pàwúwà wá hakimu bayna ibadihi al-musharri'u òun náà lásòfin Allah subhanahu wa ta'ala òun ni asòfin Allah subhanahu wa ta'ala òun níjọ ti tọ́ sí kò sẹ́nì kankan níjọ ti tọ́ tọ́ sí máa lẹ́yìn Allah subhanahu wa ta'ala ọni dáríkà dínú al-qayyim وإخلاص وإخلاص العبادة لله وحده أونا ني يسافما جوسي إخلاص العبادة لله وحده يسافما جوسي فلو بني فرسو وودين المستقيم, المستقيم الذي أمر الله به عباده أونا ني أسين يتدوري إذا الله سبحانه وتعالى تفقى ويرسل لله كما قال تعالى وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله سبحانه وتعالى أطنى صلاة البجل wípé ìta pàwọn látẹnikan máa tàfọ̀mẹ́sì tọ́lọ̀ ṣùnẹ̀fà kí wọ́n jẹ́ ni tí ọmọ ọlọ́run bá nìkan lọ́kan ṣoṣo tọ́yẹ pọ́lọ́run bá nìkan ṣoṣo ni wọ́n máa ṣe láti nínú àwọn ẹgbẹ́ ìjọsìn rẹ̀ wọ̀nyùkú mú sọ́lá lẹ́yìn ìgbà bá fi ìgbàgbọ́ nílẹ̀ tán wọ́n máa wá kírun wọ̀nyù tó zága wọ́n máa yọ sàká wàdáàdìkà dí ìnà lọ́pàá yìí nà ẹ̀sìn tó dúró nìyẹn Allah subhanahu wa ta'ala oní dáàlìkà dínà qayyim iye ní ẹ̀sì tó dúóre nínú ṣọ́lù Yusuf níbi ṣọ́lù bájínà ó ní wà dáàlìkà dínà qayyima ẹ̀sì tó dúóre ẹ̀sì tó yọ pé ó ní ìkláàsì nù ẹ̀sì tó yọ pé ó ní tàwọ̀ṣídì nù ẹ̀sì tó mọ́ kangápò nínú ṣírk ẹ̀sì tó mọ́ kangápò nínú ẹ̀ àríyá ẹ̀sì tó yọ pé ọlọ́ọ̀bá nìkan lè yẹn ṣe fún tó dẹ̀ lẹ́rì òun ni ìjọsìn tó yẹ pé ó dúórí wàlàkínà àtàrà náà sí láyé àdàmún ayé ولكن أكثر الناس لا يعلمون أن توحيد الله هو الدين المستقيم àwọn èèyàn mọ̀ pé tawhid lẹ ti tó tó dáadáa الذي أمر الله به عباده èyí tí Ọlọ́run فهم لجهلهم يشركون بالله pẹ̀lú àìmọ̀ pẹ̀lú àìmọ̀ kan wọn wọ́n máa ṣẹbọ sí Ọlọ́run Ọba ọlọ́ọ̀bà aláàtùhánàtàrà ó ní pé fa'aqim wajhaka lid-dini hanifa ọlọ́ni ìgbé dúó ẹ́ sin ọlọ́run ọba dájúkọ فطرة الله التي فطر الناس عليها ẹni tó jẹ́ pé àdámọ́ tọ́lọ́ndámọ́ mi nìyàn ọlọ́ndámọ́ mi nìyàn lérí ẹni tí máa fi ìyẹn lẹ̀ báyìí fún ara rẹ̀ lọ́gbà ẹ̀kọ́ ọlọ́m̀bẹ̀ kẹmọ́ sí sọ fún ẹkẹ̀lẹ́ gbé sí ìdọ̀ wọ́n Allah gbà ọlọ́m̀bẹ̀ tí a bá ń sàlàyé tàwọn ìdìbò kò ní kò ní kò ní tì náà tí ò bá ti lọ gbọ́gbọ́ gbọ́ kò dẹ̀ ní takò kò ní ẹ̀gẹ́ sí ẹ̀ tí a bá ń sàlàyé gbogbo ẹ̀ ní ọmọ ìṣẹ́ dédé lọ́dọ̀ rẹ̀ àti tó bá ti lọ dìdàkudà àdámọ́tọ́lọ̀ ń dámọ́ mi nìyẹn tí ń pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ọba tí ń tàn kan lá tí ń sọ àsúrọ̀ tí ń sọ àsúmọ́dì tí ń sín tí ń jẹ tí ń tọ́lá tí ń sín gbogbo àwọn nǹkan yẹn tó bá padà mọ́ ipé tó bá bá ń pa tàwọ̀hìd tó wá ìsinmẹ́tì tàwọ̀hìd yóò wá gbàgbó tí ó ti rí ríire tó dálé lórí òun ni tawhid ẹ̀sẹ̀wò lọ bá láàká ìgan wa mú òun lẹ́sìn tawhid ẹ̀mí ìrọ̀ balẹ̀ pé àpò ah, tí wá ṣe eré báyìí àmọ́ tó bá lọ ṣe nǹkan mí ẹ̀mí ìrọ̀ ní balẹ̀ mẹ́ ah ṣíkè yọ pé a ṣe torí pé gbẹni ó mọ̀nà náà tí bá ń sọ yóò mọ̀ pé ah, ah ìdáwọ̀ kan adẹ́ máa ń dá ọ̀tọ̀ pé kíní yìí kò yẹ kó jọ pé kò yẹ kó nípa àti fẹ́ yìí o kò yẹ pé kíní yìí ráìtì o ẹ̀rọ pé kíní wọn gẹ́ẹ̀tẹ̀ ráìtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá ti wọ́ bí sí máa nínú ẹnìkan kọ́ wa ní àkéde àṣà ìrọ̀jọ́ kan òun ní ń kọ́ wa o bó ti ka nígbà wọn wá dé ti ti bá ti la níbi ìròyìn ọlọ́run ọba tí wọ́n ń lọ́ lọ́rùn ẹ̀sìn bàbá yọ wà gbà fún ah òun ní ah, ah èmi ọ̀gbẹ́lẹ́ yìí o <laughs> àbáàdì nǹkan díra ń tako síra bá ọmọ kí o nǹkan tó wọ́ ni kò sí àfáàlù súnnà wà jẹ̀má tí ó mọ̀ wá ka díra tàwọn yìí tí ó wá dàrúmọ́ lọ sí pé ó fẹ́ sọ̀rọ̀ báwọn kò tẹ̀ ní dàrúmọ́ lọ tó gbogbo ẹ̀ sí ètò símpù ẹni bá fẹ́ parọ́ lálàyé ọ̀pọ̀ ìwálọ́wọ́ akọ́ alágùn àmẹ́ni tó yẹ pé òdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀ yóò kàn sọ fún ẹni ọbáwá Muhammadu bin Abdul Wahab ìmọ̀húnmọ́ táwọn bá bẹ́ bẹ̀rẹ̀ àkọlé jọ lọ yáyà ní ọkọ̀ ọyá ma díẹ̀ so ayé alùpùrá ní ìyẹn ó ti mọ̀ pé kọ́là kó fi lárọ́rì kan tú ọmọ ní ti tẹ̀sírì fitrata Allahi allati fatara an-nasa 'alayha fitrata Allahi allati fatara an-nasa 'alayha ó ní ẹ̀sìn tó jọ pé ọlọ́run ọba àdámọ́ tó dámọ́ mẹ́nìyàn olóògbé ẹ̀sìn yẹn ló dá lé lórí ó dá wa lérí ẹni la tabdila ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون Ọlọ́run ní ẹ̀sìn tó dórí ni, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn mọ̀ ní. Ìmọ́mọ̀ Sẹ́yìndì Ramsdale, ó ní dáàtọ̀ ìlàyé ìbádàtí láyé wàhádà, ó ló pẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò fún ọjọ́ ìjọ wà ìkìláàfù dí nílẹ̀ ó gbé gbóná ẹ̀dẹ̀ sàfọ̀mọ́ ìjọsìn yẹn tí yẹn bá ti ń ta àwọn yẹn pé ẹni ta ò ní ìdẹ̀ yóò ti máa nígbà tó bá ti polongo ìmán máa polongo ìkìláàfù tí wọ́n fi ṣe ìkìláàfù هذا أولا إخلاص العبادة débi pé ìjọsìn wọn tí wọ́n

tí wọ́n jọ wẹ̀wọ̀n pẹ̀lú ànábì Yusufi àmẹ́jì wọ́n jẹ́ pé ànábì Yusufi wípé ó ṣò bẹ́ẹ̀ pé ó kó sínú àtún lè gbé lérí ẹ̀bẹ̀ fatammat alayhim an-ni'mah wípé ìdẹ̀ra wá parílé wọn lórí dàtí àmẹ́jì para àjẹ́ ويؤتمن أنهما لم يزالا على شركهما wọ́n ni ọdẹ̀ tó ń gbé sínú náà gé ìyẹn lè sọ fún òfin ilẹ̀ torí pé òṣìṣẹ́ ti lámọ́lẹ̀

nígbà ní sábà ṣe sọ̀rọ̀ ọlọ́run a máa sọ pé ẹsẹ́ àjèjì ń sọ olùwọ́ ọmọ sọ kẹ́rì ọlọ́run dọ́dọ̀ ọ̀run ìrẹsẹ̀ ọlọ́run dọ́dọ̀ ọ̀run wọ́n wá gbà ó wọ́n gbà ti sọ tèmi mo fẹ́ lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run nítorí ọmọ kí wọ́n gbà ìdí ọ̀rọ̀ kalẹ̀ kí wọ́n lè ẹ́ ó ti pàtàkì fáwa náà torí pé ẹ̀kọ́ dáàwà ọlọ́run kó àwọn ànẹ́bí ọlọ́run ọba ó fún ànẹ́bí Musa wa Harun ìdáàbà ilà Fáráò ìnáwó tọrọ ó ní ẹ̀lọ pàtàkì ọ̀nà ó ti yàtọ̀ ọlọ́run bá bá sọ́nà dáadáa ó ní pé wọ́kùnlẹ̀ dáwùn

tó tó bá padà dí rìsọ́ọ̀tì bá padà dé pẹ́ta ọgbàrà tẹ́ẹ̀tì èyí ti sọ ní kìí gbogbo ẹni bá ọgbọ́ kìí gbogbo ẹni ó dẹ́gbà kìí gbogbo àwọn ọlọ́run bá lọ́gbọ́ bá ń ti wá bá ni ọlọ́run ti ká máa ẹ̀ kankan ọ̀dọ̀ ọlọ́run náà lọ́wà so òun pé Yusuf òun sọ tí ẹ̀ gbogbo ẹ̀rí tó lè wọn lórí a insha Allah ta'ala àlàyé àwọn áyà yòókù yóò máa tẹ̀lé tàbájá ká àwọn áyà yẹn débì kan a wà sọ àwọn àǹfààní àwọn ìmà tí a mú nínú àwọn áyà náà yóò máa tẹ̀lé pẹ̀lú gbọ́lọ́ọ̀bá títà àdíbádélé nìyí lágbára ọlọ́ọ̀bá a máa tẹ̀síwájú bá di ní ọ̀nà àkúlùkọ́lù haza asàfùmọ̀lì wọ́dàmọ́ ọ̀sán kalamọ̀ mohamed aṣẹ́rẹ̀dá ilẹ̀ ìlànà asàfùmọ̀lì